الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا آلك وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملحوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم قالوا آمنا برب العالمين رب موسى وارون. قال آمنا قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لو قطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نتمر أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين وأوحينا إلى موسى أسري بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لذرسرة قليلون وإن لنا لغائبون ọlọ́run bá fún wa lónìí nínú tẹ̀síìrì wa ti tòní nínú súrọ́tù òun náà ni ọlọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ àyà forty six ọlọ́run bá ń ṣàlàyé fún wa bọ̀ látẹ̀yìn nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Musa aleyhisalatu wasalam àti Firaun àti gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú Firaun lọ́lọ́run ọba ti ń bá wa sọ̀rọ̀ bọ̀ láti àná ọlọ́run ọba ti wá sọ débi wípé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Firaun tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kó wá tí wọ́n jẹ́ àwọn onídàá. wọ́n ju ọ̀pá wọn sílẹ̀ wọ́n ju àwọn okùn tí wọ́n mú dání wọ́n jù sílẹ̀ àwọn okùn yìí wọ́n di ejò àwọn ọ̀pá yìí wọ́n di ejò èdè jẹ́ pé ó ń ṣẹ̀rù bà Musa gan èdè pé ẹ̀rù tí wọ́n ń ṣe é bá ọlọ́run bá wá fi lọ́kàn balẹ̀ ọlọ́run á ní kó o náà ọ̀pá ọwọ́ rẹ̀ kó jù sílẹ̀ nígbà tó ju ọ̀pọ̀ ọwọ́ tiẹ̀ náà sílẹ̀ gẹ́gẹ́ bó ti kọ́kọ́ di ejò níwájú Firaun nígbà tí Musa kọ́ wá jíṣẹ́ fún un bẹ́ẹ̀ lọ́n tún ní kí ọ̀pá náà kó tún di ejò pẹ̀lú àṣẹ Ọlọ́run ba pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run nígbà tó wá di ejò náà bó ti ń pi ọ̀pá yẹn lẹ̀ lọ́wọ́ bá fi lo ìdá àlùfìjà ìyá ojú ẹsẹ̀ tí ń fi lẹ̀ òun náà lọ jẹ́ wípé gbogbo nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ti fi máwọn èèyàn nírànràn tó jẹ́ pé ó ti dà àwọn okùn tó ti dàbí ejò níwájú àwọn èèyàn àwọn ọ̀pá tó ti dàgẹ́ bí ejò níwájú àwọn èèyàn ọlọ́run bá ní kí ọ̀pá àti Musa ejò tó dì ọlọ́run ní kí ó gbé gbogbo wọn mì tanyanya bó ti wá ń gbé wọn mì yìí ọlọ́run bá tún wá jẹ́ kí mọ́jísà kó ṣẹlẹ̀ mọ́jísà tó kó ṣẹlẹ̀ náà ní wípé ọlọ́run jẹ́ kó wá sí ọkàn àwọn sáhárọ̀ àwọn tí wọ́n jẹ́ òpì dáyẹ̀ pé èyí tí musa mú wáyé kìí ṣe idán ọlọ́run jẹ́ kó máa rinlẹ̀ lórí ẹ̀mí wọn pé kó máa mọ̀ wípé kìíní yé ó yẹ káwọn gan kọ́ rò pé idán ni tó bá tiẹ̀ padà wàá gbà padà ṣùgbọ́n wọ́n rò pé eléyìí ó lágbára ju idán lọ kìí ṣe idán rárá. ọlọ́run jẹ́ kó yé gbogbo àwọn òpìdán yẹn bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ kọ̀ wá sí ẹnìkan nù wọn torí pé àsárọ̀ gbogbo wọn pátá yẹ́yẹ́ ó lè gbogbo àwọn tó jẹ́ òpìdán tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pátá yẹ́yẹ́ òun náà lọ́lọ́run ọba ní kí gbogbo wọn ó dẹ̀ ní àgbọ́yé kọ̀ wá sí ẹnìkan wọn sọ pé yóò máa jẹ idán eléyìí lè sọ pé kì í ṣe idán kí lè ọmọ sọ pé idán ni kìí ṣe bá idẹ gbogbo wọn padà ọlọ́run jẹ́ kí wọ́n gbàgbọ́ yẹ ọ̀rọ̀ ọlọ́run pé kíní yìí o kìí ṣe idán agbára tó wà yìí agbára tó ju gbogbo ohun tí ń jẹ́ agbára tí ń bẹ láyé lọ ìyẹn ló fi jẹ́ pé fàúlì kìyà àwọn àfọwọ́rìtẹ̀ sì ní pé ọlọ́run ọba lo mọ́jíwúlù fàúlì kìyà sàkàrọ̀tún torí pé ọlọ́run ọba ti mọ̀ pé fáìlì yẹn ń bọ̀ ẹni tó jẹ́ kí wọ́n wó lulẹ̀ ẹni tó ti gbogbo wọn wọ́n ti gbogbo àwọn òpin náà yẹn ẹnìkan ló tì wọ́n ẹnìkan ló darí ẹ̀mí wọn ọlọ́run bá fi pamọ́ torí pé ọ ń bọ̀ wá lẹ́yìn torí pé àwọn òpin náà yẹn padà wọ́n á sọ pé ẹni tó ti àwọn nìyí fàwọn kì í yẹ sahara tó sàjìdì gbogbo àwọn òpin náà yẹn lọ́lọ́run bá tì wọ́n ọlọ́run darí ẹ̀mí wọn ọlọ́run darí ọkàn gbogbo wọn láì ṣẹ́kù ẹyọ kan sáájì dìínà ọlọ́run wa pé gbogbo wọn padà yá wọ́n sì di ẹni tó ṣe yí pé wọ́n forí kalẹ̀ fọlọ́run bá ọlọ́run wa kọlu amanna bi gbọ́dọ̀ wá jáde lẹ́nu gbogbo wọn òun náà ni pé àmọ́nà wọ́n gbogbo wọn ló parapọ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run fi ọkàn gbogbo wọn papọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo wọn sì ń sọ nǹkan kan náà jáde lẹ́ẹ̀kan náà ọlọ́run ní kọ́ọ̀lù àmánà bẹ̀rọ̀ bílà àmì wọ́n ni gbogbo wọn sọ pé a ti nígbàgbọ́ sí ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀dá ló jẹ́ pé ìbẹ̀rẹ̀ súrà yìí ìtọ́lọ́run ọba fẹ́ máa fi rinlẹ̀ fún wa ní pé àwọn èèyàn tí ó mọ̀nà láyé ọlọ́run ọba ni ò ti jẹ́ wọn mọ̀nà sọ àwọn tá a bá jẹ́ mùsùlùmí a nídìí ká máa dààmú. ibe white táwọn eléyìí ó mọ̀nà so kò sí déyàn fẹ́ ṣe kó gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú bó o fẹ́ fi ẹnìkan mọ̀nà ó ah? lè fi mọ̀nà ah? ọlọ́run bó ṣe pé innaka la tahdi man ahbabta ó lè fọ̀nà bá yasha ọba ni máa na mẹ́tọ́ bá so kò wáyé bá mi jẹ ká rí àwọn èèyàn tí ẹ bá wo àwùjọ lónìí yóò dìbò ti bàjẹ́ tó àwùjọ bàjẹ́ gan tí èrè ṣe kékeré ma èèyàn gbọ́dọ̀ máa ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba ló ní kó rí bẹ́ẹ̀ tó bá ṣe tán láti mọ̀nà tó bá fẹ́ nìkan mọ̀nà ìmọ̀ bẹ́ẹ̀ ni ṣe wá sí fún yóò kàn yóò sì ronú yóò sì máa mọ̀nà bẹ́ẹ̀ ọlọ́run má ma ìwọ́n tó fẹ́ pé o fẹ́ para ààrẹ nítorí pé àwọn ènìyàn níbẹ̀ láyà pé pé wọn ò gbàgbọ́ èmi ní ìjẹ́ wọn gbàgbọ́ ọlọ́run bá mú àwọn tó jẹ́ kó gbàgbọ́ wá ń bì àwọn tí òbí gbàgbọ́ tó wà nínú bí kánà ọlọ́run bá fi ibi owó sọ̀rọ̀ ni pé àwa nígbàgbọ́ sí ọlọ́run ọba tó ṣe pé Rabbil Alamin ọlọ́run tó yẹ kó ló ní gbogbo ẹ̀dá pátá yẹnyẹn ọlọ́run ló ní wọn. Rabbi Musa wa Harun. torí pé àwọn méjèèjì àwọn ni wọ́n gbé dáwà wá àwọn ọlọ́run ọba ránṣẹ́ sí wọn. so wọ́n máa ń pe àwọn méjì yẹn náà ni àwọn ní méjì ló wà ń bẹ̀ tí wọ́n gbé dáwà wá àwọn tó dúkù tí wọ́n tún wà ń bẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn fẹ̀rẹ̀ àwọn àwọn yẹn ò tí ì nígbàgbọ́ gbogbo àwọn òpìnà tó wá àwọn náà gbé wọn mọ̀ pé àwọn tó gbé rìsálà àwọn abáwọn nìyí pé ẹn táwọn eléyìí pè lọ́lọ́run kèébé kèése kèébé ọlọ́run bẹ́ẹ̀ wá sọ ọlọ́run gbogbo àwọn yòókù tó wà bẹ́ẹ̀ náà ọlọ́run gbogbo àwọn yòókù tó wà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tí Musa pè lọ́lọ́run yìí tí ààrùn náà sì tún jẹ́rìí èyí pé òun lọ́lọ́run à <laughs> òun làwọn ṣe kí ni o lẹ́gbàá náà kó sábìtì ọlọ́run ṣe rọ́bìlà àlàmì pé àtẹ̀yìn náà tẹ̀ wá bí olórí gbogbo yín o tó bá wọn èso tó wá gbé ní sàárà wa bẹ́ẹ̀ ni wọ́n ní mọ̀tà lọ́gbìnrin àlámì tí musa ní sàlàyé fún yín látàárọ̀ ló ti sàlàyé fún ìpìlọ́jẹ tẹ́lẹ̀ níwájú wọn ni ẹni tó jẹ ẹni tí musa ń pè lọ́lọ́run yìí tí àárún náà sì tún pè lọ́lọ́run yìí àwọn jẹ́ kí ni o àwọn nígbàgbọ́ sí so wọ́n tún sàlàyé síwájú náà ni tó jẹ́ àtúntò ìbáyà náà. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر ولسوف تعلمون ẹ wá rí gẹ́gẹ́ bí a ti mọ fìràhùn wípé ẹni tó jẹ́ wípé ó gbọ́n púpọ̀ ni gbogbo àwọn ọ̀nà tó fi jẹ́ wípé àwọn ènìyàn tí wọn ò fi ní gba ànábì ọlọ́run bá Musa alayhi salatu wa salam tí fi ní gbàgbọ́ òun náà ni fìràhùn ni ó máa san so gbogbo ọ̀nà ni wọ́n ń san ó wá ń sọ láì dìbò pé gbogbo yọ̀ǹda fún wọn kò gbogbo gbólóhùn yẹn gbogbo yọ̀ǹda fún wọn o ó kàn sọ gbólóhùn lásán ni o ó ní kọ́ọ́là àmọ́ ń tún yàwó kọ́bìlà àdánà lọ́kùn ó ní ẹ̀yin ẹ wá lọ nígbàgbọ́ ẹlẹ́ nígbàgbọ́ sí Musa ah, kọ́bíà àná àgbàna lakùn síwájú kí èmi fìlànà tó yọ̀ǹda fún yín ah, kéwọ́n bá bàtà bẹ́ẹ̀ nígbàgbọ́ ìgbẹ́ kẹ́ ẹ kọ́kọ́ ṣe ni wípé kẹ́ ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ mi wípé afẹ́ nígbàgbọ́ ẹ mọ̀ pé òun ti gbà fóun nílà ká ìdí gbogbo wọn lọ òun gbẹ́jú wọn lọ bó jẹ́ àwọn yẹn náà ti máa ṣe lórílẹ̀ ayé lónìí nìyẹn tọ́ba ti rẹ́ nìkan pé ó mọ̀ wẹ̀ àbójẹ́jọ̀gbọ̀n àbójẹ́ nǹkan kan gbogbo ìgbésí ayé oníwó kò sí lọ́dọ̀ so ibi bíi gúrú máa jí nísìnyí ọmọ pé òun ò ní làákà ju gbogbo àwọn tó wà ní oníkòsí nǹkan tó wà lójú sẹ́mà àwọn oníkòsí nǹkan tó wà lójú sẹ́mà yóò kàn funfun lásán ni <laughs> so ẹni kọlọ mú ìwà tó sọ pé kòsí nǹkan tó wà lójú sẹ́mà tó funfun lásán ee kùrùkùrù ló kàn wà bẹ́ẹ̀ lásán àbẹ́rẹ́ àwọn yóò sì tún tẹ̀lé wọ́n sì tún ṣe kínní so kò túmọ̀ sáyẹ́nsì so lọ́dọ̀ra pé àwọn fìlànà ti wò rí pé tẹ́lẹ̀ kó bá ṣe nǹkan kan nínú ìlú òun lòun jẹ́ ẹni tó ní làákàyè jùlọ pé òun ni ẹni tó jẹ́ ọlọ́run fún ẹni tó bá ti pèrè lọ́lọ́run pàdé ìgbà pé ọlọ́run ọba ọ̀rọ̀ kan sọ̀rọ̀ kan tó yẹ pé yóò borí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ fẹ́ràn gbà pé ọ̀rọ̀ kan ò lè borí ọ̀rọ̀ òun téèyàn bá dẹ̀ sọ fóun tiẹ̀ wà á gbọ́rọ̀ kan yé ọyọ kọ́kọ́ fi lọ òun ná kó wọn kọ́ fún yọ̀ǹda náà pé èmi náà ti gbọ́ yé bẹ́ẹ̀ tó wọn á jẹ́ kó máa sọ gbólóhùn pé àmọ́ ń tún lọ́kùn ẹ lọ nígbàgbọ́ sí Musa alayhi wasalam kọ́bíà and àádọ́nà lakùn síwájú kí n tó yọ̀ǹda fún yín ṣẹ̀gbọ́n kó sọ̀rọ̀ mí ni o wá fẹ́ purọ́ lẹ́yìn. Innahu lakabirukumul ladhi allamakumus sihr. Ó ní lákẹ̀bí ìrúkùmù lẹ́bi alámakùmù ṣe ẹ̀wúrọ̀ ńlá tó pa ó ní Musa yìí òun lọ̀gá yín òun ni ustazu yín òun lẹ́yìn tó kọ yín lẹ́kọ̀ọ́ so òun ti mọ̀ táwọn náà bá wò gbàdá tí ń bọ̀ ẹ̀wúrọ̀ tí ẹ̀wúrọ̀ tí fìlà ọ̀rùn pa fún ara rẹ̀ lóníkàwé yòó fún onímọ̀ràn kìí ṣe Musa ló sọ fún wípé kó o lè bá a mọ̀ wípé ọ̀pá tí mo mú wá yìí o kó o lè mọ̀ pé àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá kó gbogbo àwọn onídẹ́jọ kó wá pàdé mi kò bá sọ wípé ẹ̀ẹ́n plan tẹ ti plan kí ni o ní kọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n òun kọ́ ló sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ lọ́lọ́gọ́lọ́ bó mú ọ̀rọ̀ rẹ̀ wá fún ara rẹ̀ ló sọ fún àwọn èèyàn pé kó o fún ọ nímọ̀ràn bàdẹ́dẹ̀ fún ọ nímọ̀ràn wọ́n náà rí pé ah ìmọ̀ràn yẹn wà òkè dáadáa so bàbá wa rí i pé wàá yí ọ lọ́wọ́ tán ọ̀wá ni pé ah, ẹ ti lọ plan ni gbogbo yín lọ́dún jọ dì í pé kí Musa ó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí àwọn ènìyàn lónìí tí wọ́n fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà ibùkún ó tún wọ́n tún pa ọ́ láti ṣe àwọn èèyàn lọ́nà sọgbọgbọ gbẹmẹ káwọn èèyàn onígbàgbọ́ orí kó wá pa irọ́ bàǹtà bàǹtà yẹn musa ló jẹ́ wípé kò mọ àwọn onídẹ́rí ẹgbẹ́ lọ káàkiri fìlìmọ̀dá in wọ́n ṣe lọ àwọn àlù káàkiri ìgbà tí Musa dẹ̀ ń bọ̀ wá Musa ó ti jáde kó inú ìlú tipẹ́tipẹ́ Musa ń bọ̀ wá direct tó ń bọ̀ wá lọ́nà ní kí àrùn náà wá pàdé ẹ̀ kí wọ́n máa lọ sọ́dọ̀ kí ni o fèrè àrùn direct ibo ni ó wàá gbà lọ́dọ̀ àwọn tìbẹ̀rù tí wọ́n fi wá jọ pé wọ́n jọ wá plan yìí dán ẹ̀wù rọ́pò ẹ̀wù bí wọ́n yẹ ẹ̀wù ti kí ni o ẹ̀wù ẹ̀rí bẹ́ẹ̀ káàdì ló ń bà wá so irọ́ tó irọ́ tó irọ́ tó fojú ẹ̀gá ẹ̀wù ẹ̀wù bí ẹ̀wù front ń pa nítorí pé kọ́mọ́ bá jẹ́ kí àwọn ènìyàn kọ́mọ́ jẹ́ kí wọ́n mọ̀nà iná òwò lákẹ́bí ìrókò mọ́nà. olóhùn ni ọ̀gá yín òun làgbà inú yín alẹ́bí alámọ̀kúnmu sí ẹ̀ òun ló kọ́ yín ní idán òun ló kọ́ yín ní idán tó sọ nìyẹn. falasawo fata alamu. ọwọ́ ni falasawo fata alamu. ọwọ́ ni ṣé ẹni tẹ́ wá ṣe yẹn o so àwọn náà ti mọ̀ ìpinnu wọn sọ pé ẹ̀ ń bọ̀ wá mọ ohun tí ó ṣẹlẹ̀ sí tẹ́ ẹ ṣe yìí so ó lọ mọ pé ohun tẹ́ ẹ ṣe yìí o ẹ̀ẹ́rì tí máa fojú yín rí pẹ̀lú ẹ̀ so wọ́n ní ó mú kinní yẹn wá ní mujimalu so tí wọ́n ní pé òdodo ẹ̀sẹ̀ tó ṣe yẹn o so ọ̀bọ̀ wà bá mi ó rí ntí wọ́n sọ pé èèyàn bọ̀ wá bá ń fún yẹn èèyàn ò tí ì lè mọ̀ bóyá wàrà yóò gbà ni bóyá yóò ní ó ṣe kankan ni èèyàn ò dé tí màmá lóyún ọ̀wá tí wọ́n ṣe wá ní mufassal ẹgbẹ́ wa ṣe tafsir lẹ́yìn ìgbà náà. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين. ó wá ní idán ó ṣe fún gbogbo ẹ̀yin onídán òun náà ni pé لأقطعن أيديكم وأرجلكم من خلاف. ó ní ìpìyà ìyìn tí mo fẹ́ ṣe ni pé màá wá ní òun ni ó pàṣẹ òun fẹ́ gé ọlọ́run bá kàn ṣàfihàn fáìlì sọ pé ló máa jẹ́ sábàbí fáìlì ó dọ̀ àwọn afá oníbàlágà wọn pé òun yóò kẹ́ pàṣẹ kí pé lọ́wọ́ àti wọn máa mú eh, òun náà máa mú ọba akọni ó sọ pé òun náà máa mú ìdà eh, tó fi máa gé wọn ní ọwọ́ yóò máa fi gé wọn wọ́n àrèjù làkùn. ó ní màá gé ọwọ́ yín àtẹsẹ̀ yín nínú kìláàfin màá ṣe ní pàṣípàyọ tí mo bá ti ń gé ọwọ́ ọ̀tún ní màá gé sósì. so ó ní tí màá ṣe fún yín nìyẹn ìyìn tí màá ìyìn tí ìtí máa ṣe fún yín nìyẹn gẹ́gẹ́ bá a fa ṣàlàyé fún wa tẹ̀sí pé yóò máa gé ọwọ́ ọ̀tún yóò máa gé kí ni o ẹsẹ̀ òsì onígbogbo ló wọ́n gbé bá mílíkì là ní pàṣípààyò wọ́lá ń sọ lè bá nìkan. ọwọ́ ni mi ò ní káàánú yín láéláé wọ́lá ń sọ lè bá nìkan àjùmọ̀ẹ́. gbogbo yín pátá yẹ́nyẹ́ la ò sọ lè bá nìkan àjùmọ̀ẹ́. yín tó wá kan gbogbo yín má gbélébù tẹ́yẹ́yẹ́. so fìlà ọ̀dùn sọ ìyá. So, ó ní ẹ̀ ń bọ̀ wá mọ̀ lẹ́yìn ìgbà lórí pé kó ọ̀rọ̀ bí wọ́n bọ̀ wá mọ̀ yẹn ó lè má tó fún wọn àbí wọn ṣàlàyé irú ìyá tó ń bẹbi jẹ wọn bóyá ìyá yẹn ó lè jẹ́ nǹkan tó pé yóò wá sọ pé kí wọ́n sọ pé àgbà àgbà àwọn pé irú ìyá tó fi jẹ wá ní ìwọ gẹ́gẹ́ la wá gbà ní ọlọ́run ó tún wá sọ irú ìyá tó wọn ò fi jẹ wọn so ìgbàdàn wa sọ gbọ́dọ̀ tó wa sọ pé òun tó wa kàn wọn bá tó sọ gbọ́dọ̀ ìyá tó fẹ́ fi jẹ wọn tán kí làwọn sọ. kọ̀ọ̀lù lábọ̀ ìnù inna ila rabbina munqalibun. wọ́n ní àwọn èèyàn ni pé kọ́ọ̀lù láàdọ́ irọ́ ìyẹn ni pé láàdọ́ irọ́ lánàá fíìlì a máa jẹ́ dọ́rọ̀ tí ó gba ṣẹ́dá tó jẹ́ gbọdọ̀ á fún un so wọ́n ní dọ́rọ̀ eléyìí wá kéèyàn fi nira kàn yàn dọ́ọ̀rọ̀ náà tó bẹ́ẹ̀ jẹ́ pé ajúwá fún náà ló lè jẹ́ àlùwà wíyó lè jẹ́ yà yíyún náà kí òkú fìyà kóyún òfin nira kàyàn náà ni kò bá jẹ́ dọ́ọ̀rọ̀ yà dírù dọ́ọ̀rọ̀ yà dúrù àti tí yẹn náà dọ́gbọ̀ yà so ó fìnira kàyàn náà ni àti mùdọ́wápè àti ajuafu àwíyù àti ajuafu àdìyà yìí rẹ̀ ó fìnira kàyàn náà ni so ni wọ́n sọ yìí pé so ní gbogbo nǹkan so láàdọ́yìnrọ̀ dọ́gbù a máa jẹ́ ìnira kò sí ìnira kankan fáwa kọ́ọ́lù làdẹ́rọ̀ lánàá kò sí ìnira kankan kó gbogbo bá ní kó fẹ́ ṣe tẹ́ẹ̀ bá ní imán tí imán bá dojú ẹ̀ tán dáadáa so ó máa ń wúlò fún yàn ní kọ́kẹ́yìn ó lè balẹ̀ rẹ̀ pé irú ìmánì yẹn ó ti kúrò lórílẹ̀ ayé ẹ̀wọ̀n tó wà lọ́dọ̀ wọn ìwọ̀nba kékeré tó pé àwọn yẹn ti ju ìbẹ̀rù sí wa lọ́kàn lórí ayé lónìí ìmánì ni àwọn tó yẹ kí wọ́n ṣáájú lọ ni wọ́n ní àwọn ò ní irú ìmánì bẹ́ẹ̀ mọ́ torí pé kí ni ogun kan tó sọ́ra nìwọ̀ òjì ká ní irú ìmánì yẹn máa rá a lè kojú nǹkan kan mọ́ ní ẹ̀sìn wa tábà ló bu dénìsì gbogbo ọ̀rọ̀ ni kò sí dá lè kojú rárá máa ẹni bá ń pè yàn fógun gẹ ẹ òun gẹgẹ náà tó ń dọ́gbọ́n ni pé kẹ ká mọ̀sára rẹ bá ń pa yẹn ni. so àwa àwa mùsùlùmí lónìí àwọn kan tí wọ́n jù tí wọ́n ti ti wọ́n ṣe fún àníyàn wọ́n ṣe àwọn kan náà ọ̀nà tẹ́ pé èèyàn ò fi bẹ̀rù ikú táwọn ẹ̀bẹ̀ mú yàn pé kéèyàn ó bẹ̀rù ikú àwọn kan tí wọ́n ó ṣe fún yàn náà nìyí pé wọ́n ó jẹ́ kó jẹ́ pé ìgbádùn lé ayé wọ́n ó ti sọ́dọ̀ yàn tí wọ́n á rí ìgbádùn lé ayé ní ìgbádùn so àti lè kú yóò níyàn lára àbí ẹni tó jẹ́ pé ó dààmú ó ṣe ó ṣe undergraduate ó sì ń ṣe parí ẹ̀ ó ń ṣe master ó wá ń ṣe phd lọ́wọ́ wá ló gún bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kò ní sọ pé ah, ẹgbẹ́ tó gún ṣẹlẹ̀ èmi ò tí ì lo ìwé tèmi yìí <laughs> ẹgbẹ́ mi náà kò ní ìdí ìdẹ́bí mi ò ní ìrora àwọn kan náà ti gbádùn lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ mi náà ti gbádùn ilé ayé yìí gbogbo ara àgbà yìí pé ilé ayé yìí máa tán gbogbo ara àgbà bẹ́ẹ̀ ìgbèrú ta aṣáò wà nílẹ̀ yìí aṣáò bẹ́ẹ̀ aṣáò gbọ̀dá at all cost agbọ́dọ̀ gbádùn nítorí gbogbo wa wò nu pété ọgbọ́dọ̀ kú ẹ̀rẹ̀ mẹ́tìdì àkùbẹ̀ kásá gbádùn gbádùn ayé wọn wọn bá ní à ah, ìgbádùn ni mọ̀tàrún kọ́lí ìgbádùn kékeré rẹ̀ àti kékeré náà ẹjẹ́ bí ní òtí so tí ẹ bá rí pé aláwọ̀ sínú ọkàn yẹn ni kò sí ìnira tó lè kàn yẹn ní láyé yìí tó lè kàn yẹn ní láyé tó lè kí jẹ ṣùgbọ́n lónìí tí ní abadìbẹ́ ká àwọn èèyàn torí pé òun jáde skul wọ́n ní torí pé òun ṣe súnà lòun ò fi rí àwọn iṣẹ́ kan àwọn òbí àwọn iṣẹ́ kan ṣe yóò gbé ẹ̀rọ ọ̀dà pé a pa súnà tí ní sin báyìí o yóò pa súnà tí ní sin báyìí yóò ra mọ́ ro pé ẹ̀jẹ̀ ara mọ́ ṣe báyìí lọ. so gbogbo ọmọ èèyàn tó bá lè fèsì àdánwò kan lórílẹ̀ ayé lónìí ẹ̀sìn rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí mọ́ ayóró jẹ látara pé kí ni o látara pé kò sí ímọ̀ tó nílẹ̀ lórílẹ̀ ayé lónìí máa so kọ́lọ́n kó ṣe é mọ́nìfẹ́ ní kọ̀ọ̀kan wọn. kọ́ọ̀lù láàdọ́ ìrọ̀ wọ́n ní kò sí nira kankan ọlọ́run jẹ́ kí ìmọ̀ni wọ́n dúró dáadáa ìmọ̀ni yẹn rí ilẹ̀ náà bí wọ́n pé kò sí kò la la ànáfíà tó lè jeans pé kò sí irú tó bẹ́ẹ̀ ṣe kódà kó dún ṣe jù báyìí lọ kó o ṣe kó o ṣe pé ìdó bẹ́ẹ̀ ṣe ó dùn ju pé kéèyàn ògé yẹn lápá kó ikọ́ mẹ́rin àbágbélé bùlọ̀ tó wá ìjìyà ní tó tún lè ṣe ìdí àṣọ fún mi pé kò sí yẹn wọ́n ní. إنا إلى ربنا منقلبون wọ́n ní إنا إلى ربنا منقلبون wọ́n ní gbogbo òpin rẹ̀ ikú ni gbogbo ẹ̀ kọjú kú lọ إنا منقلبون إلى ربنا ìgbà wo ni mẹ́kú òní kú kò sí iyèméjì náà àwọn ti dé ní sẹ́yìn pé a máa padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba wa ni ó lè pẹ́ ó lè jìnnà ni tàwọn ọmọ ènìyàn nkẹta àgbọ̀n nìyẹn tẹ́ ẹ bá fi lé ní ìgbàgbọ́ tí wọ́n ní yìí ìgbàgbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí iná ilẹ̀ àrọ́ bí náà mú nkọlùbù tẹ́ ẹ lé nígbàgbọ́ wípé à èyí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti sọ̀rọ̀ tó pọ̀ fún yàn pé ó lè rí ọlọ́run àwọn tó lọ́wọ́ bá ń pa tí wọ́n èrò kan bọ́dọ̀ wọn máa pa ọlọ́run bá ṣe wọn tó ni tọ́wọ́ bá lásìkò yìí ò tí ì tó kò sẹ́ tó lè pààyàn tọ́wọ́ bá lásìkò yìí ò tí ì tó kò sẹ́ tó lè pààyàn sẹ́fàdì wá ní gbàgbọ́ tó máa lè ní kí gbàgbọ́ èèyàn ojú ó bá ń pe ẹ̀ ìjọ kan náà èèyàn fẹ́ èèyàn ṣe kíní kan ó tilẹ̀ kó ṣe tó náà ìjọ kan náà lọ pa àsọdọ̀ ọlọ́run ṣé wọ́n gbà pé ìjọ kan náà wọ́n pa àsọdọ̀ ọlọ́run wọ́n ọkọ̀ wọ́n lọ́nkàn bẹ́ẹ̀ ló wọ́n ní sábà bí kó lè bá àtètè yá ni ṣé o gbẹ́wárí kọ́ fẹ́ ṣe náà ẹ̀rí gbólóhùn tí ó wáyé lọ́dọ̀ wá láyé látẹnu látẹnu wọn láti lè fi rinlẹ̀ láti lè fi rinlẹ̀ wípé èyí tó dáa jù fọ́mọ ènìyàn náà ni pé kéèyàn jẹ́ ń tó kú mọ̀fúrọ̀n lẹ́ẹ̀dẹ́ foríjì ẹgbẹ́ ẹ mọ̀fúrọ̀n lọ́wọ́ lẹ́ẹ̀dẹ́ tí wọ́n foríjì òun ló jẹ́ nǹkan tó jẹ́ wípé òun ló dáa jù tẹ́yà bá file tẹ́yà bá file kú tẹ́yà bá ti gbà tó forí jìn ọ́ tó ò ní àwọn àṣìṣe kankan tó tẹ́wọ́ gbọ́ ọ ní mùsùlùmí ó ti tán wọ́n wá sọ pé nǹkan tó lè máa nǹkan tí àwọn lè máa bẹ̀rù náà ni pé kó jẹ́ pé àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ àwọn ọlọ́run bò forí jìn àwọn tó kí àwọn tó wà lọ́ máa jẹyà lálìkì àmọ́ lájẹ́ pé òní jìyà lálìkì àmọ́ òfin máa ń tẹ́wọ́ gbà ẹ̀ gbogbo eléyìí gbogbo ìyá ayé òun kéré wọn ni nǹkan tá à ń fẹ́ tá à ń ṣàgbìyànjú ni pé kọ́lọ́wọ́n bó ṣe fún wa ni pé. àyìnyáwó fi rọ̀lá náà rọ́bù náà fọ̀tọ̀ yá náà. àwọn mistake tá a ti ṣe sẹ́yìn ìdè tá a ti ń pa á bọ̀ látẹ̀yìnwá àtàwọn àṣìṣe tá a ti ṣe sẹ́yìn nǹkan náà kẹ́ni pé kọ́lọ́wọ́n ọba ìwọ ọlọ́wọ́n ọba fẹ́ kó o foríjì wá so ìforíjì yẹn là ní lọ́dọ̀ ọlọ́run so wọ́n ní tọ́kẹ́ àárín kan lọ́dọ̀ àárín yẹn fúlànà rọ́bù náà ọlọ́run ọba wa tá a gbà fún ní ìsinyìí o kó ṣàforíjì àwọn mistéèkì wa fún wa kó mọ̀ wípé à ń kúnná àwàlárí mọ́ mi ni kó mọ sábàbí wípé àwa la kọ́kọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ di mùs tó kọ́kọ́ di mùmìnì láàrin àwọn gbogbo àwọn èèyàn fẹ̀hàn ìgbà tí Musa gbéṣẹ́ dé ó ń gbéṣẹ́ bọ̀ ní direct sọ́dọ̀ kí ni o sọ́dọ̀ fẹ̀hán fẹ̀hán dẹ̀ sọ pé ara wọn ti mọ jíṣẹ́ lọ pé àwọn onídánwá ọwọ́ kó wọn jọ sí ojú ibì kan so àwọn onídánwá lọ́wọ́ akọ́kọ́ jẹ́ ní àkọ́kọ́ nínú gbogbo àwọn èèyàn fìlàwọn pàtà ẹyẹ tí wọ́n ṣe kí ni o tí wọ́n gbà fún ànábì ọlọ́ba ti sì Mùsá so wọ́n ní wọ́n lọ́wọ́ bàbá àwọn ẹ̀jẹ̀ ẹ̀kọ́ jẹ́ ní àkọ́kọ́ tọ́lọ́run jẹ́ kó o ta dáa rí òdodo báyìí lóní sábà fún wa kó jẹ́ wípé ó wà lè jẹ́ pé àwọn àìsàn ṣe wá dáa ṣe sẹ́yìn kó ọlọ́run bá wa bá fi parẹ́ ló jẹ́ pé inú nǹkan dáa máa fi tọrọ lọ́dọ̀ ọlọ́run òun náà ni iṣẹ́ rere téèyàn bá ṣe tí wọn náà bá ṣiṣẹ́ rere kan sọ́dọ̀ ọlọ́run nísìnyí báyìí tó máa kó iṣẹ́ rere o lè fi iṣẹ́ rere yẹn lọ́dọ̀ àwọn àfa oníta ìd lọ́dọ̀ àwọn àfa oní àkídà olóògbé iṣẹ́ rere téèyàn ń ṣe yẹn èèyàn lè fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba débò jẹ́ pé a ti mọ ìtàn nípa àwọn tó pé ọlọ́run bá ní kí àpáta kó padé mọ́ wọn gbàdàgbàdà padé mọ́ wọn wọ́n ń gbọ́ ohun kan nígbà tí àpáta padé mọ́ wọn wọ́n ń gbọ́ ohun kan ohun tí wọ́n ń gbọ́ náà ní pé kálukú máa sọ iṣẹ́ dáadáa tó bá ṣe so kálukú máa sọ iṣẹ́ dáadáa tó bá ṣe kálukú wá ń sọ iṣẹ́ dáadáa tó ṣe nínú àpáta náà ẹni tó ṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ ó sọ àpáta ọ̀rọ̀ àti kíni ó sí díẹ̀ so ẹni tó jẹ́ pé ẹnìkan wá bá ṣiṣẹ́ ó ní ó bínú lọ ó fowó sẹ́ rẹ̀ lẹ̀ ó bá mú owó sẹ́yìn ó bá fi ṣe ó bá tún fi ra àwọn nǹkan ọ̀sìn ó bá fi ra àwọn nǹkan tó kíní ẹ̀ tó ti wá pọ̀ tó padà wá gbà kẹ́ ẹ̀ ó náà sọ tiẹ̀ náà ẹni jẹ́ pé ẹni tó yẹ pé wù pé tó wù pé obìnrin pé kò wọ́n fẹ́ tíyẹn ò sì gbà fún láti fẹ́ tó wá padà tó wá di pé tó wá ní ọkọ tó wá ní problem tó wá padà wá bá ọwọ́ rò pé kò wọ́n fi owó tóun tún ní kò wọ́n fi láàyè láti lè lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ tó yẹ ti láǹfààní láti lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ó tún wá rò pé wá ní pé kó fi oúnlẹ̀ torí tọ́lọ́ kó tọ́lọ́ ó tún fi tọ́dúró tọ́lọ́ o tún fi ilẹ̀ ọlọ́run ni kí apàtà yẹn ó sí kí gbogbo fi lè jáde kó nu ẹ̀ so iṣẹ́ èèyàn a máa fi tọrọ lọ́dọ̀ ọlọ́run bí kọ́ ọlọ́run bó lò ó ní sábàbí kan fún ìgbàgbọ́ déyàn fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó déyàn fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba so láwọn kan náà fáà ní àlefi àlefi tọrọ lọ́dọ̀ ọlọ́run ni so àwọn kan sọ pé à ń kún náà nítorí pé a jẹ́ awwalal mu'minin nítorí pé àwa la kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ jẹ́ tá a jẹ́ kó jẹ́ mu'minin ìwọ ọlọ́run ọba lò ní sábàbí wọn pé gbogbo nǹkan tá ṣe sẹ́yìn kí wọ́n ọlọ́run kó ṣe kí ni o kó forí ẹ̀jìn wá gbọdọ̀gbẹ́ nínú ẹ̀mí tí wọ́n ni wọ́n ti wò nìyẹn nínú tẹ́ ẹ bá ti lé di mùmìnì al-islam yajubu ma qabla islam yóò ṣe kí ni o yóò gbàdánù gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ṣe síwájú ẹ̀ tẹ́ ẹ bá jọ pé ká ní pé èèyàn ò mọ̀ èèyàn ń jalè ní o ó ń ṣe sìnà ní o ó ń ṣe nǹkan ní o ọwọ́ ní ọwọ́ ṣe ṣàlàyé islam fún lónìí ọwọ́ ló ń di mùsùlùmí gbogbo láti sọ pé ó ti jẹ́ pé islam yẹn dénú ẹ̀ ní ẹ̀tàn yányá gbogbo tó ti ṣe sẹ́yìn yẹn ọlọ́ba ti ṣàforíjì fún kò sí kò ní ìgbà ẹ̀tẹ̀ tọrọ túbà wájú ọlọ́run kọ́ máa tọrọ túbà ó kàn fi ń ṣe istikara rẹ̀ fọlọ́run ni pé oúnjẹ pẹ̀lú ara rẹ̀ fọlọ́run ni so ọlọ́run bá ṣe kí ni ó ti ṣàforíjì gbogbo eléyìí fún àwọn tí Islam máa ń ṣe nìyẹn tí a bá dẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti lọ Mákà tó ti tó ti gbà àwẹ̀ tó ti ṣe gbogbo ẹ̀ ọwọ́ lóhùn ò ṣe Islam mọ́ bàbá lóhùn ò ṣe Islam mọ́ gbogbo àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe yẹn ó rí kí ni o ó ti bàjẹ́ náà ni so lẹ́yìn wọn gbà náà tó bá tó wá lọ pé òun wá fẹ́ di òun tó wá di mùsùlùmí padà iṣẹ́ yẹn ló tún padà gbẹ̀sán iwájú ọlọ́run ara ara mọ́ ọlọ́run yẹn iṣẹ́ ló ti ṣe sẹ́yìn kò ló gbà lójú ọkọ̀ jọ́ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó dún àwọn gbọ́dọ̀ wá ṣe padà fún wa di mùsùlùmí ọlọ́run tó sàbòrí díẹ̀ sẹ́yìn ṣe sẹ́yìn ọlọ́run tó wá mú iṣẹ́ ló ti ṣe sẹ́yìn yẹn ọlọ́run bó ṣe kíni ọlọ́run ó tún wá gbà lọ́wọ́ yóò tún sáré sáré ládàá ara mọ́ ọlọ́run bá náà وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون ẹbí ọlọ́run bá ti máa ń ṣàlàyé fún wa so ọlọ́run bá tún fẹ́ bọ́ sí ààyè mi nínú àwọn sóra mi ọlọ́run bá ti ṣàlàyé bí eh, fẹ̀rẹ̀ àrùn ó fìyà jẹ àwọn èèyàn yìí ìyà tó máa fi jẹ wọ́n ó fi jẹ wọ́n gbogbo wọn báláyà òun náà ni ó jẹ kódà ìyàwó fẹ àrùn tó yẹ pé a mọ̀ sí na ó wà náà bẹ́ẹ̀ pé ní àwọn náà ṣe ni o àwọn náà òun náà tó padà gbà fún Musa fìyàwó o ó tó jẹ́ pé ọlọ́mọ fún wa pé obìnrin náà òun náà tó padà gbà fún so lẹ́yìn ìgbà tí ọlọ́run ti Musa hàn sí àwọn èèyàn nínú ìlú àwọn náà ṣe o wọ́n tó ń gbà ẹ̀ fìrọ́nù wa fi irú ìyá yẹn ó wá sí kí ni ó wá fi jẹ wọn so bẹ́ẹ̀ náà ló tún fìyà jẹ ìyàwó rẹ̀ náà á sí agbà tó gbà fún Musa tọ́ọ̀bù gbà fún Musa so lọ́ba abẹ́lẹ́ wọn sọ báyìí pé dọ̀rọ́bà lọ́ọ̀hùn masala lílẹ̀dínà lílẹ̀dínà káfàrún mùrátà fìràhùn ọlọ́ba ni a ti fàpèjúwe lélẹ̀ fáwọn tó jẹ́ kéfèèrí lílẹ̀dínà káfàrún mùrátà fìràhùn so dọ́ọ̀bà lọ́wọ́ mọ́sálẹ́ dínà àmọ̀nù àwọn tó jẹ́ àmọ̀nù ni ìmúratà nù ìwà ìmúratà eh, lùtì ìmúratà nù ìwà lùtì so wọ́n múratà lùtì so ọlọ́run bá ní a ti fi àpèjúwe ọlọ́run bá la àpèjúwe ọlọ́run bá ní àfilélẹ̀ so fún àwọn tó ṣe yí pé àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ àwọn tó ṣe pé wọ́n jẹ́ náà. so ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa so ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa inú súwátù tààrí mi náà ló wà níparí ọlọ́ba ní ọlọ́ba lọ́wọ́ mọ́sálà òkè lílẹ̀ dínà àmàlù òkè àwọn tó wà lókè nílẹ̀ dínà kápẹ̀rù káwọn ṣe kèfèrí wọ́n ẹgbẹ́ mùsùlùmí ni wọ́n bẹ̀ wọ́n padà sí kèfèrí òkè ọlọ́ba lọ́wọ́ mọ́sálà lílẹ̀ dínà àmàlù múra àtà fẹ̀rẹ̀ àwọn ọlọ́ba ní àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo á fi ìyàwó fẹ̀rẹ̀ àwọn ṣàpèjúwe fún wọn ìsìnkọ́ láti rọ́bù nílì ìdàkà báyìí tán kìlì jẹ́ ìgbà tán bìyà jẹ́ lọ́wọ́lọ́wọ́ ló sọ pé ìwọ ọlọ́run ọba mọ ilé kan fún mi nínú àlìjẹ́nà tó gbọ́dọ̀ bá jẹ́ ọlọ́run bá jẹ́ kó mọ rí tí ó wọ̀ nínú àlìjẹ́nà báyìí kí bá àfa ti sọ wà ní jí ní mi fìrà àwọn ẹwà amàlì. ọlọ́run wá là mí ọlọ́run là mí lọ́wọ́ fìrà àwọn àti gbogbo iṣẹ́ rẹ̀ ti ṣe gbogbo ìjìyà rẹ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ bó láwọn so wà náà jìnnì mi ọkọ mi zọlì mi àwọn tí bílọ̀ ní kó máa fìyà jẹ wọn náà ni àwọn ọkọ mi zọlì mi ó ní ìwọ ọlọ́run ọba làmí ní ọwọ́ wọn so ọlọ́run ìfìlànà fìyà jẹ gbogbo àwọn tó bá tilẹ̀ nígbàgbọ́ àwọn ọ̀sẹ̀ kí ni o ó ń fìyà jẹ wọn so iṣẹ́ tó máa bá ní kí Musa wá jẹ́ fún Fir'aun iṣẹ́ aláwọ̀kọ́ nìyẹn pé kó wá júwe Rabbul Alamin fún tọkọ júwe gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israeli ọlọ́run ọba ní pé òun ò fẹ́ kí wọ́n gbé ilẹ̀ mísírọ̀ mọ́ ọlọ́run abẹ́ wọ́n máa lọ sí kí ni ọ Bethel Magdas so ọlọ́run á ní pé ọdún ẹgbẹ́ ìrẹ́lẹ́ kí Musa sọ fún pé ọlọ́run ní kí wọ́n á kó gbogbo àwọn Banu Israeli ṣùgbọ́n ọ̀dọ́ wọ́n jọ tiẹ̀ láàrin wọn náà ni pé wọ́n kọ́ ọkọ̀ ọmọ Rabbul Alamin náà so ọlọ́run bá jẹ́ kí Fìràwọ̀n náà Alamin ó yẹ gbogbo àwọn aráàlú kọ́ ọmọ kí Alamin nísìnyí báyìí iṣẹ́ kejì ló wá kú báyìí tí ọlọ́mọ àwọn ọ̀dọ́ Musa iṣẹ́ mo ní kọ́ wá ṣe so ó dẹ̀ pé Fìlàwọ̀n ti gbàgbé pé Musa sọ pé ọlọ́ni kọ́ wá kó àwọn àbàmì ìṣòro òun ti gbàgbé díẹ̀ ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ wà á rán ọwọ́ e, arámọ́lákù sí Musa pé láti wá sọ fún wípé iṣẹ́ tí mo ní kó ṣe o má àti ṣe sọ. So, ọlọ́ni wa ọ̀háìnà. ọ̀háìnà ilà musa àní àṣírí bí ìbàdí ìnákun mọ́tàbà. ọlọ́ni aránṣẹ́ lọ bá musa àní àṣírí bí ìbàdí. ìta sọ fún náà ni wípé ìwọ musa òru táwọn bí aṣọ yusuf lórí yẹn òru ló lọ kó àwọn òru olóma lọ kó àwọn ènìyàn ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé strategy wà nínú owó gẹ́gẹ́ ìbá fẹ́ ṣe láyé ẹni tó gbé pé ẹ jẹ́ mùsùlùmí pé à kíní kan yẹn tá a bá lọ bẹ̀rẹ̀ lọ́sàn-án kò sí ìgbàlódé ṣẹlẹ̀ láyé bá lọ́lọ́run ẹ jẹ́ ká lọ náà ẹ ní sọ báyẹn ẹ gbọ́dọ̀ ní strategy pé àsìkò tí wọn kì í sí bẹ̀rẹ̀ o àsìkò tí a àti lọ́lọ́ kò sígbà tá a lè ṣe a fẹ́ ṣe ọlọ́run sọ tó dé àwọn èèyàn ojú kíni o bá ti dòru gbogbo àrẹ oṣù kíni o wọn ò ti gbàgbé ra ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sùn so lọ́wọ́ bá sọ fún Musa and asiri ibi ìbáàdì gbogbo àwọn ẹrú sí mi àwọn pépè sì sọ fún wa pé gbogbo náà bá pè ní ìbáàdì ọlọ́gbẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn bànú ìsọ̀rọ̀ gbogbo náà ti gbà fún Musa nígbà náà ẹ lọ́wọ́ bá sàbí àwọn ẹrú sí mi gbogbo wọn lẹ́yìn kí ni o ni Musa ti lọ ṣe àwọn tí ò ti gbà ọdún tí wọ́n náà gbogbo wọn náà ti di mùsùlùmí so ọlọ́run anígbẹ́ gbà tọ́lọ́run ti pé gbogbo wọn ti di mùsùlùmí tán wà pé Musa ò gbọ́dọ̀ gbàgbé so wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọ nísìn wọn ni aránṣẹ́ bàbá Musa pé mú àwọn ẹrú sí mẹ́rin lóru ọlọ́wọ́ ní ìnẹ́kùn mú tábà ọlọ́run ní bó tilẹ̀ kó lo ọgbẹ́ yẹn tó pé òru ló kó wọn jáde kò sí èdè jílẹ̀ ìnẹ́kùn mú tábà wọn ó padà wá tẹ̀lé yín so àṣírí kóńkó wọn jáde yóò padà wá ṣe kíni o yóò padà wá tú so yìí ṣe débẹ̀ wọ́n sì padà wá tẹ̀lé yìí so wọ́n Musa ọlọ́run bá ti ń fún Musa ní information ẹlẹ́ so dàtọ́ ìbá rí wọn tí wọ́n bá ń tẹ̀lé ọ kò ní ṣe kíni o kò ní jọ lójú so tí wọ́n bá ti ń bọ̀ lọ́ọ̀kan bẹ̀rẹ̀ bá láwọn tó ń bọ̀ ọlọ́run sọ fún àbá àwọn níbi ọlọ́run ṣàlàyé fún pé àwọn èèyàn yóò tẹ̀lé yín o wọ́n wàá bá yín o sọ̀kan Musa balẹ̀ ìpè àyùbọ́lọ́ ló sọ pé wọ́n ń bọ̀ wá so òun ti lọ dé òfin wọn ṣe so ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún Musa pé innakum muttaba'un so ẹni tí wọ́n máa tẹ̀lé òun náà nìyí ẹni tí wọ́n máa tẹ̀lé òun nìyí náà mú. فأرسل فرعون في المدائن حاشرين nígbà tí Musa wá jáde wọ́n sọ fún àwọn apotepsi ṣàlàyé fún wa rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel kí àwọn èèyàn ó mọ̀ bá a mọ̀ kí àwọn tó ń jẹ́ àwọn kíbùtù tó ń jẹ́ èèyàn fìràn kí wọ́n bá a mọ̀ ìdá àwọn ṣe ni pé wọ́n lọ yá àwọn pé àwọn fẹ́ wọ́n ti ní àwọn ọjọ́ ọdún wọn ọjọ́ yẹn wá bọ́ sí ọjọ́ ọdún tí wọ́n máa fún àbáni sọ ìlà láàyè láti sọdún wọ́n á ní ọ̀la lọ́jọ́ ọdún àwọn wọ́n á lọ yá nǹkan ní òkú ọ̀la yẹn wọ́n ti lọ yá àwọn earring gbogbo àwọn nǹkan táwọn obìnrin máa ń lò gbogbo ẹ̀ náà lọ yá lọ́dọ̀ wọn pé àwọn fẹ́ lò jáde sọ àwọn yẹn náà ti gbàgbé ra pé àwọn àbáni sọ ìlà fẹ́ sọdún lọ́la wọ́n ti wá ń yá kí ni wọ́n yá nǹkan lọ sí wọ́n dọ́gba lọ fi yẹn dè wọ́n jáde pé wọ́n mọ̀ pé àwọn fẹ́ jáde ní kí ni o lóru ọjọ́ náà so ti bẹ́ẹ̀ sọ ọlọ́run ọ̀rọ̀ pé wọ́n ó padà wọn tẹ̀lé yín ni ìgbà tí tíwọ́n wá gbọ́ tó ti mọ̀ rí pé ah Musa ti ń kó gbogbo àwọn Banu Israel ló ti ń kó wọn jáde lọ kí ló wá ṣe فأرسل فرعون في المدائن حاشرين فرعون wá gbé dìde áṣírín ó wá gbé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀gágun tí wọ́n jẹ́ àwọn àṣírí ọ̀bọ̀n ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mogun jà àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀gá nínú ogun ó gbé wọn dìde àwọn ni wọ́n jẹ́ àṣírí àwọn ni wọ́n tó fún wọn lásìkò pé ti kó àwọn èèyàn jọ kí ni àwọn gbọ́dọ̀ lọ sáré lọ bá àwọn tí wọ́n jẹ́ Musa àtàwọn bàánì sọ tí wọ́n fẹ́ jáde a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n jáde kúrò nínú ìlú so wọ́n lọ ọ̀ránṣẹ́ àṣírí àwọn tí ó kó àwọn èèyàn jọ àwọn tí ó kó àwọn ọmọ ogun jọ ó kó ọ̀ràn wọn ṣẹ́ fílímù àdáyé gbogbo olùdarí wọn ṣẹ́ lọ níbi oníyẹn náà ó tún ara ó sáré lọ ìṣẹ̀lẹ̀ wa jẹ́ iṣẹ́ tí wọ́n tètè ṣe ní kíákíá àwọn afọ́nitẹ́fì sí nínú àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ tí wọ́n sọ wọn pé ọ̀rọ̀ yẹn ò fìdí múlẹ̀ lọ títí ṣùgbọ́n wọ́n nígbà tí Musa tó fẹ́ máa lọ pẹ̀lú àwọn tó ń jẹ́ àwọn Banu Israel wọ́n ní ọ̀nà yẹn gbà tí wọ́n lọ ojú ọ̀nà kò rọrùn fún àwọn òòrì náà rí ojú ọ̀nà wọn ò rí náà fẹ́ gbà lọ́gbọ́n pẹ̀lú pé àṣẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n fẹ́ gbà lọ pẹ̀lú bọ́lọ́n bá ti fẹ́ bẹ́ẹ̀ wípé wọ́n á ní pé tó fẹ́ ní pé wọ́n ní Yusuf tó jẹ́ ànábì ọlọ́run alẹ́sàlù wasalam òun náà ti jẹ́ ẹnìkan tó sọ yí pé ó ti jẹ́ ẹni tó lo ilẹ̀ mísírọ̀rì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tóun dẹ̀ ti mọ̀ wípé àwọn tẹ́jà àbànú ìsọ̀rọ̀ in nítorí àwọn àti kọ́ lẹ́lẹ́ ni pé wọ́n padà jáde kó ní kí ni o ilẹ̀ mísírọ̀ ìgbé náà wọ́n ti wọ́n fẹ́ jáde o kí wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé káàbánú sọ̀rọ̀ àbá ti ń jáde kó bẹ́ẹ̀ pósí òun tí wọ́n gbé òun sí inú ẹ̀ kí wọ́n gbé òun jáde pẹ̀lú ẹ̀ pẹ̀lú kí wọ́n jọ máa gbé wọn lọ sọ wípé eléyìí mujahid ló sọ fún ní ọ̀rọ̀ tí à ń sọ yìí inú àwọn kan náà tẹ́ pé wọ́n jẹ́ ọmọ kéwọ́n ibn abbas ni ṣùgbọ́n àfa sọ pé mọ̀kúfù gẹ́gẹ́ bí pẹ̀lú àwọn ìṣẹ̀lìyàtì náà ni ṣùgbọ́n tó sàṣẹ ibn kẹsìrì náà wà náà wọn tí wọ́n sọ̀rọ̀ náà ṣùgbọ́n tó máa pé mọ̀kúfù ni sọ́dọ̀ mujahid ìgbé wọ́n ẹ̀sẹ̀ obìnrin kan lọ́ẹ̀sẹ̀ wà á tọ́ wọn níka lọ síbi tí pósí Yusuf wà so ìgbà tí wọ́n tó gbé pósí yẹn jáde tí wọ́n fẹ́ gbé jáde pẹ̀lú lọ́dún tó wà dé kí ọ̀nà tí wọ́n gbà tí wọ́n máa gbà lọ síbi tọ́lọ́ ni kí wọ́n máa lọ lọ́sẹ̀ wọn á hàn sí wọn so wọ́n lọ́wọ́ lọ. so wọ́n ní Fir'aun arsala fil madaini ashirin ọ̀rọ̀ ń ṣẹ́ sí gbogbo àwọn tí ó kọ àwọn èèyàn jọ àwọn tí ó kọ àwọn ọmọ ogun jọ so ìgbà tó kọ àwọn ọmọ ogun jọ tí wọ́n déwájú ẹ̀ so láti lè ṣe àwọn ọmọ ogun ní akin so kí lóò sọ náà. هؤلاء لشرذمة قليلون قل إن هؤلاء قل إن هؤلاء ó ní ẹ̀rí gbogbo àwọn Musa ni ó àti àti kíni àtàwọn bàbá Israẹli tí wọ́n jọ ń lọ làṣírí zimọ̀ tó ń kọlì ìlú ó ní àwọn eléyìí àwọn jàmáà kan ni wọ́n tí wọ́n kéré gan so láti lè sọ pé àwọn ọmọ gbogbo àwọn tá a fẹ́ lọ báyìí àwọn jàmáà tí wọ́n kéré ni wọ́n torí náà ní àwọn bàní sọ ilà pọ̀ nítòótọ́ lóòótọ́ ni wọn ò tó àwọn tí wọ́n jẹ́ fẹ̀rẹ́nà àtàwọn ọmọ ogun rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kọ̀ọ́ gbogbo wọn kékeré ara gínímọ́kà ti bẹ̀ ní lára fìhàn àwọn ọ̀nà ní pé làṣẹ̀rẹ̀ nímọ̀ tó ń kọlì ìlú àwọn jàmáà kan ni tí wọ́n jẹ́ jàmáà tó kéré tẹ́bí akàwà kó wa padà lásán náà ní kankan fi ẹ̀ ogun dáadé jà kí ogun kan tó lè lọ títí tó fẹ́ sọ fún ẹ náà. wàhíì innahum lana laghaizun. ó ní wa innahum lana laghaizun ó ní àwọn èèyàn yìí wa innahum lana laghaizun àwọn tẹ́tí wọn náà lọ báyìí o làgọ́ ìlú náà lànà àwọn tí wọ́n ń ṣe ti ń bí wọn nú ni kí wọ́n àwọn bẹ̀rẹ̀ lọ bá wọn. so gáàdọ̀ ni yẹ̀gí inú kéèyàn ó ṣe tó bí yẹn nú kí wọ́n ní gáàdọ̀ ó ṣe tó bẹ́ẹ̀ yẹn nú. so àwọn èèyàn yìí o àwọn tí wọ́n ń ṣe nǹkan tó ń bí wọn nú ìlú ni wọ́n so gbogbo wa alẹ́ tó àti lọ bá wọn káfíyà jẹ wọn. so fìlànà yẹn ó ń bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bẹ́ lọ kógun Musa àti bani àwọn tó fẹ́ lọ kó mu bá wọn ó ń ṣàjà àwọn ó ń sọ fún wọn pé nǹkan ogun tá a fẹ́ lọ jà yín o kì ṣe ogun pé àbòsí aláàbọ̀ ni àwọn tá a fẹ́ lọ bá jà àwọn òtó nǹkan náà so kọ́kàn yẹn kọ́ balẹ̀ náà pé kò sí wàhálà kankan so ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn yìí o ihun tí wọ́n ń ṣe kí ni ọ ihun tí ò dáa ni nǹkan pé ó ń bí wa nú ni náà náà sọ bẹ́ẹ̀ ni. wà ní nàá lájàmì ìhùn àbírò ó ní wà nínú lájẹ̀mí òun àbìrún so ó ní òun dẹ̀ mọ̀ pé àgbogbo wa pátá yányá àti jẹ́jẹ̀ máa kan tó jẹ́ wípé àti dìde ńlẹ̀ báyìí lẹ́nu ṣe pé ó ti pìpẹ́ẹ̀ láti jẹ́ pé ká lọ kojú wọn ó sọ bẹ́ẹ̀ fún wa pé mo mọ̀ pé gbogbo aláti mọ̀ pé làjẹ̀mí òun wà nínú àdìmọ̀pá àti jẹ́jẹ̀ máa kan náà tó ti tó ti prepare tó ti múra tó ti wà tó tó tó ti tó ti mọ̀ pé òun fẹ́ lọ òun fẹ́ lọ jagun dáadáa ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún wọn náà. فأخرجناهم من جنات وعيون ọlọ́run bá bẹ́ẹ̀ sí àlàyé fún wa àìmọye nǹkan náà ni ọlọ́run bá ti sọ nípa eléyìí nípa wípé àwọn èèyàn yìí ọlọ́ba fẹ́ sọ pé bí wọ́n ti ń jáde lọ yẹn tí wọ́n fẹ́ lọ dojúkọ àwọn Banu Israel tí wọ́n fẹ́ lọ wọ́n Musa bí wọ́n ti ń lọ yẹn wọ́n lọ bẹ́ẹ̀ ni wọn ò ní padà mọ́ ní àwa ní náà fún sábì ti ìdísíra pé àwa lajẹ́ wọn jáde nítorí Musa dẹ̀ ti ń kó wàhálà tiẹ̀ àti àwọn bàmí sọ̀rọ̀ yìí làwọn ti ń kó lọ kó nù lù ẹ̀ gbẹ́dẹ́ kó sọnù ìdẹ́gbẹ́ kó sọnù pé ah, ṣebí Musa ti ń dààmú lu òun tí ò bẹ̀rẹ̀ gbà òun ní Ọlọ́run ó ti ń kó wàhálà tiẹ̀ làwọn àwọn bàmí kó má kó wọn lọ ṣe é jẹ́ àwọn olùgbàdùn ilé ayé wa lọ́run tó yẹ kó ṣe nìyẹn Ọlọ́run ṣùgbọ́n a ti kádàrá pé bí ọ̀rọ̀ wọn ò ti rí nìyẹn Ọlọ́run fún àkọ̀rọ̀ jùlọ ohun rí ibi tí wọ́n ń gbé tó jẹ́ nǹkan tó jẹ́ wípé jannat àwọn oríṣi ọgbà ní bẹ́ẹ̀bẹ́ oríṣi oko ni wọ́n dá síbẹ̀ tẹ́gbẹ́ wọn ní àwọn oríṣiríṣi èso nínú oko wọn tó wà bẹ́ẹ̀ ọlọ́run bá ní ajé kí wọn amú wọn jáde kúrò bẹ́ẹ̀ bíbí ẹlẹ́yẹ ti dáa tó tí musa tó ń jáde kúrò nù títí lọ́nà asálẹ̀ kò ẹ́ kó wọn tẹ̀lé wọn lọ asálẹ̀ mọ́ ọ̀rọ̀ kókò fi wọ́lẹ̀ pé ẹni wọ́n lọ ẹni wọ́n lọ jẹ̀yà ni kéèyàn tó tẹ̀dọ̀ síbi kan kó tó sọ pé wọ́n ṣe kíní ya pé ọ̀rọ̀ kókò fi wọ́lẹ̀ ni òun á kúrò nínú ọlọ́ńlá rẹ̀ gbogbo dáadáa tó ní gbogbo nǹkan tó pé jẹ́ nǹkan dáadáa ọlọ́ni àmú wọn jáde kó bẹ̀ ajé kí wọ́n jáde kó bẹ̀ ọlọ́ni wá òyún ọlọ́ni ibi tẹ́ pé àwọn àṣẹlẹ̀ rú wà àwọn odò wà ń bẹ àwọn omi wà tẹ́gbẹ́ àwọn omi sùn jáde láti lẹ̀ẹ́lẹ̀ tí wọ́n rómi mu sínú àṣálẹ̀ tí Musa wá ń lọ sẹ́ni mú aláìdí musa rẹ̀ kó tẹ̀lé wọn ọlọ́run bá ní ajé kó amújáde kó nù ìlú yẹn lẹ́yìn tó yẹ kó àtúnà pé kò ní padà sínú ìlú yẹn mọ́ láíláí ọlọ́run amú wọn jáde kó bẹ́ẹ̀ ọlọ́run amú kó níbi wàkùnúùzìn. ọlọ́run bá ní amú jáde nínú kùnúùzìn ọlọ́run amú jáde níbi àwọn nǹkan tó jẹ́ àwọn apẹpẹ ọrọ̀ àwọn ọrọ̀ ọrọ̀ ńláńlá àwọn apẹpẹ ọrọ̀ ńláńlá ńláńlá tó yẹ pé àwọn nǹkan tó àdébọ́lọ́wọ́ sí ilẹ̀ mísírọ̀ ń gbà náà wọ́n ní àwọn afáàsọ wípé ìjọba ní kanzu òun náà ní wípé nǹkan kan fẹ́ pé tó jẹ́ àwọn nǹkan ojúlówó nǹkan tó wà mọ̀dìfún tí wọ́n sí tí wọ́n tó wà nù lẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá náà ti máa ń rí petrol nù lẹ́lẹ̀ àwọn gold tó wà nù lẹ́lẹ̀ tí wọ́n ń wà jáde ọlọ́ni àwọn kùnúùs àwọn resources àwọn mineral resources tó pé wà ń bẹ̀ tó pé fìlà ní ibẹ̀ níbi ń sọlá owó ibẹ̀ ní ti ní àwọn ọlá títí ń rówó títí ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run ni pé ó wá lọ wá ń tẹ̀lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu àṣálẹ̀ ọlọ́ni amú wọn jáde kó ń bẹ ọlọ́ni wọ́n máa kọ́ mi nkàrí. olórí ìlú mísírà ló jẹ́ wípé macron ibi tó yẹ mọ́ stéèsì tó fáyìn ni tó pé ìlú tó yẹ kó ti lajú ni so ìlú tó yẹ kó ti lajú ni lẹ mísírà jọ náà fún mi àwọn náà pé ìlú eléyìí o ìlú tó jẹ́ tó yẹ pé ó lajú ni ilé ńlá ńlá wọn ti kọ síbẹ̀ gbogbo àwọn kan ńlá ńlá ló ti kọ síbẹ̀ gbogbo nǹkan náà máa ní pátá yẹn ó nínú yẹn ti ní ìlú tí gbogbo ayé máa sọ pé ti lajú ni so kò yẹ kó o bẹ́ẹ̀ sọ́kà ẹ bá wọ pé Musa kẹfẹ́ lọ kó yà jẹra rẹ ni àbí kéèyàn sọ pé òun fẹ́ kúrò ní ìlú kan tó pé ọ̀rọ̀ wà ń bẹ̀ dáadáa wà ń bẹ̀ kó wá fẹ́ máa lọ ǹjẹ́ ò ló pé ọmọ Amẹ́ríkà fẹ́ wá Nàìjíríà so <laughs> yọ pé òun fẹ́ wá máa gbé Nàìjíríà yọ kẹ́ <laughs> so pé ọmọ Nàìjíríà ló fẹ́ lọ Amẹ́ríkà ṣùgbọ́n òun náà wò pé ah ibi tí wàá kọ́ ọmọ kẹ́yìn so kí ẹ wá rẹ pé Musa wá wò pé Musa ṣe Musa tó ń jáde kó tó ṣé ọ̀rọ̀ gbàlúmi ìmọ̀ ọ̀rọ̀ orí mi lọ́wọ́ ni ìdí tó dáa tó báyìí tó ti bẹ́ẹ̀ ni ọlọ́ni àwa la jẹ́ kó wà ní ẹ̀mí wọn pé kí wọ́n jáde kó nu ọlá yẹn bó ti tóbi tó ọ̀nà àwọn ẹ̀jẹ̀ kó jáde kó mẹ́rin àkọ́ mi kẹ́rì náà mú. kàdálíkà wà á rọ̀ fìlà bani Israel. olóòní ajé kí àlámọ̀rí yẹn kó rí bẹ́ẹ̀. ọlọ́run bá ní kí o ajé kí àlámọ̀rí yẹn kàdáàlíkà ajé kí kíní yẹn ó ṣẹlẹ̀ báyẹn bí ẹgbẹ́ ṣẹlẹ̀ ni pé wà á ò rà sí náà àlẹ́ áfíríkà ajé kí yẹn ó ṣẹlẹ̀ báyẹn wà á ò sí náà bani so torí pé a ó ha sí náà bani Israeli àyà yìí àwọn àpò ní tẹ̀síìlì ọ̀nà méjì náà ni wọ́n ṣàlàyé nítorí pé ọlọ́run bá ní pé ajé kí àwọn abàní ìsọ̀rọ̀ yìí ajé àwọn lajé kí wọ́n wá jogún gbogbo àwọn dúkìá yẹn tó dẹ̀ jẹ́ wípé nígbà tí Musa ń lọ ká máa padà kà náà níwájú ìgbà tí Musa ń lọ tí Musa wà nù asálẹ̀ ó padà débi kí ni omi tó jẹ́ pé wà tó jẹ́ omi òkun tá a náà lónìí tó wà nílẹ̀ Misra lónìí Musa débẹ̀ ìgbà tí Musa dé omi yẹn ò òun bẹ́ẹ̀ lónìí olónìí so omi yẹn wá ní ọ̀nà ẹ̀bẹ̀ lọ́wọ́ ní kí Musa máa gbà lọ bóòdù alákọ̀ọ́yá níbi omi ṣùgbọ́n ọlọ́run ọba lànà fún ìjọba máa ní ọmọ ọlọ́ni ọlọ́run bòmí ó padà gba náà bòmí ọ̀nà bòmí lè wà lójú pé òun ò ní bí omi tí ẹ̀rọ gbà tí ò ní jẹ ibi tí ẹ̀rọ ọlọ́run ọ̀nà tá so ọ̀dọ̀ yẹn wọn fẹ́ gbà láàrin orí báyìí ọlọ́run bẹ̀bẹ̀ fi ṣe mújísà ni ìwọ́n ti wọ́n kí Musa kó fi ọ̀pá bá àdúgbò àbọ̀ àkà kó fi yẹn na odò yẹn ọlọ́dẹ ni pé kó ó là síbi ọ̀nà tẹ́ gbà náà ni ọlọ́run bẹ̀bẹ̀ fi ṣe mújísà ni tẹ́gbọ́n àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àwọn fìlànà ó parẹ́ sí so Musa wa gbàbẹ̀ kọjá ṣe gbọ́dọ̀ gbàbẹ̀ kọjá tán ti fi ọ̀rọ̀ parẹ́ sínú omi yẹn omi yẹn padà padé mọ́ àwọn fìlànà so kò lè rọrùn fún àwọn tẹ́jú àbànú Ísírẹ́lì láti lè padà wá sẹ́yìn mọ́ kí wọ́n sọ wípé gbogbo àwọn nǹkan tí tí wọ́n fi sílẹ̀ àwọn làwọn wà sí kí ni o àwọn làwọn ò jogún ẹ̀ ẹ̀rígẹ́ rẹ̀ kò rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú súrà mi nínú sọ́tù dùkọ́n nínú sọ́tù dùkọ́n yẹn kura forty four aya twenty eight nínú súrọ́tù dùkọ́n yẹn kura twenty four ẹ̀yẹ kura forty four aya twenty eight ọlọ́ni wa a kaoman a akọrin dọ́là bá sọ́n bẹ́ẹ̀ nìyẹn ọlọ́ni wa a ọlọ́ni gbogbo nǹkan tí pèrè àwọn fi sílẹ̀ àti gbogbo àwọn èèyàn pẹ̀dáhùn tí wọ́n fi sílẹ̀ ọlọ́ni àwòrán-sìnà gọ́ọ̀mọ̀n àkọ́rí ọlọ́ni àwọn èèyàn míì lájẹ́ kí ni o lájẹ́ kí wọ́n jogún ẹ̀. lórí ọgbà náà fẹ́ jáde àwọn ìyàwó wọn tẹ̀lé wọn jáde àwọn ọkùnrin ní ìlú náà ni wọ́n ti kí ni o ni wọ́n jáde bẹ̀tẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan tó wà bẹ́ẹ̀ pé àwọn jẹ́ bí ọ̀lẹ́ ní ìlú tí wọn ò lára àwọn ọmọ ogun so àwọn yẹn wọ́n lè di ẹni tó ṣe yí pé àwọn ni àwọn amújogún àtàwọn mìíràn wọn dé bá wọn nù mí yẹn àwọn ni wọ́n padà wá di pé wọ́n padà wá jẹ ogun torí wọ́n ní pé wọ́n gbé àwọn obìnrin lẹ mísírọ̀ lẹ́yìn ìgbà tí fìlọ́ọ̀nù parẹ́ tẹ́yìn àti gbogbo àwọn èèyàn rẹ̀ àwọn obìnrin lẹ mísírọ̀ àwọn tó àwọn tó ti jẹ́ olówó àwọn ìyàwó ọba àwọn ìyàwó ẹni ńláńlá wọ́n padà wọ́n fẹ́ àwọn èèyàn fẹ́ pé wọ́n kà ṣiṣẹ́ wọ̀lú àwọn ẹ̀rọ kìíní sọ àgbówó ọ̀rọ̀ wọn ó kàn di ti kíni o ó di ti àwọn ẹni ti rẹ̀ ọlọ́run tó pé àwọn míì làwọn mú jogún yẹn tọ́lọ́ fún wa pé àyà méjèèjì àǹfààní wọ̀lọ́ ọ̀làmù ni pé torí pé àwọn ará àwọn àbáni sọ̀rọ̀ àwọn olè padà sílẹ̀ ní sọ̀rọ̀ ọlọ́run ní kò pa ọlọ́run kò máa lọ bẹ́ẹ̀ ni ọlọ́run ní kò padà mọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ní irú ọ̀rọ̀ yẹn wọ́n á ní àwọn ẹgbẹ́ wà á rọ́ṣínà mísílà irú ọ̀rọ̀ yẹn tí àwọn àbáni sọ̀rọ̀ ìlànà àwọn náà fi ọ̀rọ̀ yẹn lẹ̀ káyọ̀dúnrún àwọn náà fi ọ̀rọ̀ yẹn torí pé ìbẹ̀lẹ̀ àwọn náà ń gbé ẹ̀ lọ́dọ̀ wọn ń jẹ̀yà ń bẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ń gbẹ́nu ìlú gidi àwọn náà ń gbẹ́nu ọ̀rọ̀ yẹn wọ́n ń gbé gbẹ́ oyè ṣe díẹ̀ díẹ̀ nǹkan kan díẹ̀ ọmọ ṣe sí àná ọlọ́ni àtún irú ọ̀rọ̀ yẹn náà ọlọ́ni apàlà fún àbáni sọ ẹ̀lọ́dún jogún ẹ̀ so nínú ayé ilé ìdàgbà bẹ́ẹ̀ ọlọ́wọ́ fún ètí tí wọ́n wá fi sílẹ̀ wá àwòrán sinmi akíní ọ àkáwọ́ mọ́ àkọ́rin àwọn èèyàn mélòó ṣe o àyàn mélòó padà wá jẹ ọ̀rọ̀ rẹ̀ so olóbi jẹ́ òun náà nìkan tí àwọn afọ́ntẹ́f sí ni láti máa ṣàlàyé pé ṣé àwọn ọ̀rọ̀ tá a wá kà lókè yẹn ni ó padà wá jẹ́ ok wà á rọra sinna irú ọ̀rọ̀ yẹn náà a ní kékin ni o a fún àwọn bani Israel a jẹ́ kí wọ́n jẹ́ kí ni o káwọn náà tún wá padà wá jogún ẹ̀ àwọn kò ní ìlú tí ò ṣe ẹgbẹ́ náà ṣùgbọ́n ọlọ́pàá làwọn ṣe kí o ó padà wá ṣe dáadáa fún wọn níbi tí wọ́n lọ ọlọ́pàá làwọn ṣe dáadáa fún wọn. náà. fàtbàrúhùn sọ́wọ́ bá wọ́n fẹ́ ṣàlàyé fún wa ọlọ́run ọba ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn eh, àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel òru ni wọ́n jáde ọlọ́run ọba wa ṣàlàyé àsìkò tí àwọn tí wọ́n jẹ́ àwọn eh, eh, fìràwọ́n àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n tẹ̀lé ọlọ́ni fatba'uhum mushriki ọlọ́run ni wọ́n tẹ̀lé àwọn wọ́n tẹ̀lé Musa àtàwọn Bani Israel wọ́n tẹ̀lé wọn ní mushrikina nígbà tó òun yọ lọ́sàn-án ní nǹkan bí ọwọ́ aago kan òun wọ́n tẹ̀lé wọn. so wípé láti alẹ́ làwọn Bani Israel ti ń rìn lọ tí wọ́n ti ń rìn lọ tí wọ́n ti ń rìn lọ tí wọ́n ti ń rìn lọ tí wọ́n ti ń rìn lọ. ibi tí wọ́n á dé bàtà ń tẹ̀lé wọn tí wọ́n tẹ̀lé wọn òun náà ní pé òun tó tẹ̀lé wọn ó ti di ọwọ́ ọ̀sán lọ́wọ́ aago kan ọlọ́run bá tún ṣàlàyé ẹ̀dá kó lè bá àyè wa dáadáa bẹ́ẹ̀ bọ́lá bọ́lá wọn fẹ́ ṣàlàyé nǹkan yóò ṣàlàyé tí ó clear dáadáa ọlọ́run ni wọ́n tẹ̀lé wọn ní kíni o mọ́ṣíríkì ọwọ́ ọ̀sán ni wọ́n tẹ̀lé wọn ìgbà tí bíọ́lọ́ mi sọ pé kí wọ́n kó gbogbo àwọn yẹn káàkiri kó ló láwọn ọmọ gbogbo ẹ̀dùjọ ọwọ́ ọ̀sán so bẹ̀tẹ̀ àwọn musa tí wọ́n ẹsẹ̀ ni wọ́n fi ń rìn lọ àwọn abẹ̀rẹ̀ àwọn ọ̀nà àwọn olùkí ni nǹkan ọ̀gùn pẹ́pẹ́ òfìlẹ̀ yá tó òfìlẹ̀ bá wọn so fatubawo ohun mọ̀ṣíríkì ẹ̀bẹ̀ wá tẹ̀lé wọn ní kíni o ní ọwọ́ ọ̀sán náà. Fàlámà tàrọ aljam'ani qala ashabu Musa inna lamudrakun. So orí àyà tí a ti máa dúró nìyí ó ní fàlámà tàrọ aljam'ani. A tún máa sàrẹ́yẹ̀ dáadáa lọ́la nígbà tí Musa ti lọ wájú àlìjánu ọ̀rọ̀ kọ̀ọ̀kan nìyẹn àwọn jàmáà ti lọ wájú tó jẹ́ ti Musa wọ́n bá wẹ̀yìn wọ́n ní àwọn jàmáà àbẹ̀dáhùn tààrọ́ àlìjàmọ̀ àwọn èjì wa ríra wọn pé ayélujára yìí rẹ̀ báyìí kọ́lá sí abu musa àwọn bẹ́bẹ̀lì musa ní iná lamudurọ́kùn ọwọ́ ń bá wa lónìí <laughs> ìwọ musa wọ́n ní ọwọ́ bá wọn lónìí iná lamudurọ́kùn wọ́n mà ti bá wa <laughs> musa wọ́n yóò sọ fọ́lọ́ ní ká máa lọ báyìí ọmọ ti bá wa amasaba yẹlẹ lọla musa ni kọ́ọ́lá kàlà musa ni wọn ò bá wọn ò lè bá wa láéláé. ọlọ́run tèmi wà pẹ̀lú mi ṣàyàdì ló wà tọ́ mi sọ́nà tó onígbàgbọ́ ẹ̀dọ́ bá ní courage wà fún ẹ̀dọ́ bá ní women máa ń ní courage tó náà bá di tẹ́yẹ̀yẹ́ ẹ̀dọ́ bá ní women ó gbọ́dọ̀ ní courage yóò ní pé mo ní mo mo gbẹ́kẹ̀lé ọlọ́run pé ọlọ́run ọba ò ní kò ní jẹ́ ká gbúdọ̀ ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀ ó sì ẹ̀rọ bí ẹ ti rí nǹkan lẹ́yìn tí ní tó fẹ́ pààyàn tẹ́lẹ̀ ti rí pé kò sì ságbára fún wọn wọn ò ní nǹkan ogun ò ní kankan so àwọn tó ń bọ̀ lẹ́yìn ni àwọn ẹ̀ tó bọ̀ wá múyàn tí bọ̀ wá sí ẹ̀ ẹ̀rọ bí ó ti gbọ́ ẹ̀rọ bí ó ti jánu wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn tó rò pé ah ó ti bọ̀ wá ó sì ní ajáde ṣùgbọ́n òun ọlọ́run ìbẹ̀ tí sọ tí ó ṣe fún ọlọ́run kan ní pé ọlọ́run kan ti sọ fún lábẹ́ pé wọ́n ó tẹ̀lé yín o ṣùgbọ́n ọlọ́run kò ní sọ fún pé ní tí ó ṣẹlẹ̀ nìyí so ọlọ́run ọba ká ní ìmọ̀nì tó tóbi dáadáa nítorí ọlọ́run kẹ́ni kọ̀ọ̀kan ó ní ìmọ̀nì kódà kí nǹkan kan sọ̀rọ̀ àǹdè yẹn báyìí tó jẹ́ àwọn ìnira tó jẹ́ àwọn wàhálà tó bá ní ìmọ̀nì ọlọ́run bó yọ jáde nẹ̀ ṣùgbọ́n mẹ́ẹ̀ẹ́niyàn kò ní ṣe kò ní lọ ní ìmọ̀nì mọ́ káàbọ ẹwọ owó ní ayé ti sún mi jáde ọ̀rọ̀ àbúrò ẹjọ́ àjẹ́ ń darapọ̀ mọ́ wọn àwọn mọ̀tò wọn sẹ́yà fún lágbàdo báyà ìkíni sọ kọ́lọ̀ kó sànù wọn ẹ jẹ́ ká sọ ọlọ́ba ni ọba aláforíjì tó púpọ̀ náà ni àwọn mọ̀tò aláforíjì gbàdo báyà ẹ jẹ́ àdúró tiẹ̀ sí wa dáadáa tẹ́ ẹ bá dó tẹ̀sí ara ọlọ́run bá máa ń ṣe kí ni ọlọ́run bá máa ń tó yẹn ọlọ́run sẹ́yà bá tẹ́nu kọ̀ọ̀kan wa ètò àgbọ̀kọ́rọ̀ jẹ́ kó ṣe wá ní àǹfààní subhanaka allahumma wa bihamdika subhanaka allahumma So, àwọn ma máa ń sọ python wáyé gbé python ni ìpìlẹ̀ rẹ̀ séèyàn lè máa sọ́nù kan tó dáa rẹ̀ aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni ìpìlẹ̀ rẹ̀ ní wọ́n ní pé àwọn yẹn máa ń sọ ipe wípé séèyàn náà lè sọ python nǹkan tí àwọn afáàmọ́ sàlàyé fún wa náà nípa orúkọ. so orúkọ àwọn afá máa ń ṣàlàyé fún wa nípa orúkọ pé kí a máa wà very very careful nípa orúkọ àwọn afá tó ṣáájú lọ wọn ti ṣàlàyé lè fún wa púpọ̀ jù ṣùgbọ́n gbọ́dá sáàmù náà ní pé orúkọ tá a bá fẹ́ sọ ká ṣàfitì ẹ̀ sí orúkọ ọlọ́run ó máa ń dáa púpọ̀ jù orúkọ tí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run bá ti jẹ́ kí a máa rí i pé à ń sọ orúkọ ọmọ wa bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn ẹni tó ti ṣáájú lọ orúkọ tí wọ́n ti jẹ́ ká máa rí i pé à ń sọ ọmọ wa bẹ́ẹ̀ orúkọ tó bá ti wá jẹ́ pé ó bá ti ní tẹ́síkíà ọ̀ tásífíà so à ń ṣe àfọ̀mọ́ èèyàn afẹ́sọ pé ẹni ẹ dáa ju àwọn yòókù lọ tó yẹ kó ti mú ìtumọ̀ kan tó jẹ́ ìtumọ̀ tó mú dáadáa tó yẹ pé o ti sọ pé ẹni yí orí àdé pé